محمدا عبده ورسوله المنزل عليه القرآن المبلغ عن ربه بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل في سورة آل عمران الآية الثامنة عشرة أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ولم أغاور من آية في تحتلكم من سورة آل عمران هي سورة كتاب nínú àkùránì alákùnlé ọlọ́run bá ń sọ fún wa nípa bí òun ọlọ́run ẹlẹ́dàá wa kó n ti ṣe jẹ́rìí sí ohun tó jẹ́ òdodo tó jẹ́ ohun kò dé má gbàgbọ́ láti wà lẹ́nà bóun ọlọ́run ọba bóun ti ṣe jẹ́rìí sí ohun tó jẹ́ òdodo tó jẹ́ kò dé má gbàgbọ́ yìí àti bí àwọn mẹláìkà alákùnrin àwọn ẹni tí wọ́n súnmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí náà ti ti jẹ́rìí sí òdodo yìí àti bí àwọn onímímà báwọn náà ti ti jẹ́rìí sí òdodo yìí nítorí ikú lè bá a jẹ́ ohun tí tani nídìí kan tí mú kí àwọn ará yòókù náà káwọn náà ó ṣe bọ́lọ́run àti àwọn màláíkà àti àwọn olùmọ̀tìtì. kí ni nǹkan náà ó náà ní jíjẹ́rìí wípé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti kò dodo jọ́sẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. آية سعيد بن جبير díẹ̀ gbà nínú àwọn olùmọ̀ nínú àwọn tàbíìn ẹni tí Hajjaj ibn Yusuf al-Thaqafi tó ṣe kú pa nípa àbòsí. wọ́n ní ọgọ́rùn-ún àti ọgọ́ta èrè ẹni ń bẹ láyé kàkàrà. فلما نزلت هذه الآية kharrarna sajjada ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta èrè ìní ń bẹ láyé ká Káàbà ní ìgbà tí ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ gbogbo àwọn èrè yìí ló ń wó ṣubú kalẹ̀ gbaragada bẹ́ẹ̀ kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ síbi àlùkùránì náà lọ́lọ́run bá sọ kalẹ̀ tọ́lọ̀ wọn bá sọ nípa rẹ̀ pé lọ́wọ́ àǹzẹ̀lẹ̀ àádọ́ sọ̀rọ̀ àná àlẹ́ jẹ́bẹ̀lẹ̀ lọ́rọ̀ àìtọ́wò kọ́ṣẹ́ àtúntòṣọ́dẹ́ àfẹ́lẹ́fẹ́lẹ́ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون ìbáṣe bí àwọn ọlọ́run bá sọ alukurani yìí kalẹ̀ ni tí orí àpáta kan sórí òkè kan tó bá ti kórì rẹ̀ lásán kalẹ̀ lé lórí ni ọlọ́run ni ọ̀rọ̀ yóò sì wá kọ́ pẹ́rẹpẹ́tẹ́ nítorí ìbẹ̀rù ọlọ́run ọba wa nítorí ìbẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون إلينا ما àpèjúwe ètò náà wá sí nílẹ̀ fáwọn èèyàn bóyá wọ́n jẹ́ ronú nípa ọlọ́run tó dá wọn wọ́n ti torí rẹ̀ wọ́n á padà sọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba wa. ọlọ́ni. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها kí ló dé tẹ́ ẹ̀ máa ronú sí làákàyè sí àwọn àyà alukur'an àbákàdá gbogbo wa ń bẹ lórí àwọn ọkàn yìí èyí tó túmọ̀ sí pé tí wọ́n ti ti ọkàn yín pa ètò mi máa ronú sọ̀rọ̀ lọ ètò mú yín má ronú sí Al-Qur'an ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa Al-Qur'an náà lọ́wọ́ bá fi ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ wa a kì í ṣe làákà ìṣe Al-Qur'an wọ́n ń pè wá àsìkò tó fún mélòó nínú wa ni wọ́n kí àyà Al-Qur'an fún ló mú máa lami lójú èèyàn mélòó nínú wa ló ronú nípa Al-Qur'an tí ìbẹ̀rù ọlọ́run bá ti mú tọkàntọkàn. àníṣe nígbà tí ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ Sa'id ibn Jubayr rahimahullahu ta'ala wọ́n ní èrè ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ẹni ń bẹ ní àyíká bẹ́ẹ̀ ní kí á ti ọlọ́run sọ àyà yìí kalẹ̀ gbogbo wọn ṣubú gbólulẹ̀ orí kalẹ̀ fọlọ́wọ́ wa. al àwọn náà fún wa rò wọn nígbà tí anabi muhammed sallallahu alayhi wa sallam tí ọ̀rọ̀ rẹ̀ di híhàn sí àwọn èèyàn nílùú madina lẹ́yìn ìgbà tó fi kó padà láti mẹ́kà wá sí madina àwọn olùmọ̀ méjì nínú àwọn olùmọ̀ àwọn yahudi wọ́n gbéra wá sí madina láti lè ṣàn láti wá bá anabi muhammed sallallahu alayhi wa sallam dídé tí wọ́n dé Mẹdínà tí wọ́n rí ìlú yìí ọ̀kan nínú àwọn méjèèjì sọ fẹ́ni kejì rẹ̀ onímọ̀ aṣèbáha هذه المدينة بصفة مدينة النبي الذي يخرج في آخر الزمان في آخر الزمان bí ìlú yìí ti ṣe rí ó jọ bí wọ́n ti ṣe ròyìn pé ìlú ànábì kẹ̀yìn gbọ́ òrì ọ̀kan ni wọ́n sọ fẹ́ni kejì nígbà tí wọ́n wọlé tó anabi sallallahu alaihi wa sallam sile rẹ̀ wọ́n máa kó ní ada torí ìròyìn tí ọlọ́run fi ròyìn rẹ̀ tí ń bẹ nu tawrata àti tí wọ́n rí nínú injila tó ṣe dédé anabi muhammed sallallahu alaihi wa o à ń tẹ muhammed wọ́n sọ bá nàbí sallallahu àti wa sallam pé wọ́n ni muhammed. qala náà wọn ní bẹ́ẹ̀ èmi ni muhammed. ọ̀nà wà á ń ta ahmed wọ́n ti sọ fún pété wà ní ahmed alẹ́bíṣọ́ wà sílẹ̀ níbẹ̀ ọ̀nà wọ́n ti sọ fún alẹ́bíṣọ́ wà ní wà ní sílẹ̀ lẹ́bíṣọ́ kàrin ṣẹ̀hẹ́dẹ̀ ntọ́ àwa fi ó léèrè nípa rẹ̀ òun náà ni pípa àwa ṣe béèrè nípa àjẹ́rìí òdodo fẹ́yìn fẹ́yìn ẹ̀ ń ta ọ̀pọ̀ tẹ́lẹ̀ bí hàn. آمنا بك وصدقناك تبقى فمانيرو nípa àjẹrìí òdodo yìí á gbọ́ ọgbọ á sì gba ọ̀rọ̀ rẹ̀ sódodo. فقال لهم رسول الله صلى الله عليه وآله وسلم سلامي النبي صلى الله عليه وسلم ثم في مجد في مليل تباوي فقال واسويك أخبرنا عن أعظم شهادة في كتاب الله تقوى نقوى جيش تقاتل من القرآن إيه تقاتل نينو جيش بين القرآن يتم بين سير الله أفك فأنزل الله تعالى على نبيه شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط ولم بأسوا آية فأسلم الرجلان إكني كيتي ما قال ما بابا وصدق برسول الله صلى الله عليه وآله وسلم فتكبع النبي صلى الله عليه وسلم ربع وسجد إليه وفي هوا ìdí tọ́lọ̀ ń bá ti sọ àyà ìka àyà jẹ́rìí fúnra táwọn mọ̀lẹ́kà náà ti jẹ́rìí táwọn olùmọ̀ jẹ́rìí ọlọ́ni sẹ́yìn náà wọ́n fọ ẹ̀ná wùlẹ́ ilẹ̀ ẹ̀dínlẹ̀ o ọlọ́wọ́n bá jẹ́rìí ibi kò sí ọba kan kò sí ẹnìkan tó tọ́ láti òdodo jọ́sìn àyàfò hùn شهد الله أنه لا إله إلا هو ولو ما جري bí kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóhun. ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìgbàgbọ́ wọ́n ń ṣe pàǹpà pẹ̀lú ànábì sallallahu alaihi wa alihi wasallam wọ́n ń ṣe pàǹpà pẹ̀lú àwọn tó ti gbẹ̀sẹ̀ Islam gbọ́ wípé ìmáa pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo lọ́wọ́ kìí sòdodo ikú àwọn òǹkàkúgbèkúgbè táwọn ń sìn yín náà ọlọ́run làwọn náà gbogbo nǹkan míì táwọn ń sìn lẹ́yìn ọlọ́run làwọn náà báwo lẹ ti ti fẹ́ sọ ọlọ́run ọba tá a máa sì bí ọ̀kan ṣoṣo tí ìsìnkú ẹ fi ẹ̀tọ́ àti ìwà àwọn táwọn ń bọ táwọn ń sìn dùn torí di eléyìí àwọn ò lè gbà ọ̀kan ṣoṣo lọ́lọ́run ikpe ọlọ́run ọ̀hún òpè méjì dàrán ọlọ́run àmà ẹ̀kọ́ lọ́kọ̀ fọ́ọ̀rù bọ́ọ̀lì mú nà olúwa kẹ̀bí rọ̀ ọlọ́run ga dáhùn kẹfẹ́rí àwọn alábòsí sọlọ. àwọn ní ọlọ́run ọba kìí ṣọ̀kan eléyìí ló fi jẹ́ a máa rí wọn fún àríyànjiyàn nípa pípọ̀kan tuntun lọ́lọ́run ọba bí. inna hadha la shay'un 'ujab báwo ni muhammed ti fẹ́ sọ àwọn ọlọ́run di ọlọ́run kan ṣoṣo ọ̀dájú pé nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí. ọlọ́run ní shahida Allahu annahu la ilaha illa hu alọ́run ọba jẹ́rìí pé kò sí ọba míì títọ́ láti dúdú jọ́sìn fún àbọ̀ nìkan ṣoṣo kò lórogún kò sì lẹ́gbẹ̀ẹ́ra kò sì ní aláfiwé kọ̀lá láfijọ́ nítorí kò nìkan ló máa ń dẹ́dàá Enti ọ̀dẹ́dà kò lẹ́tọ̀ pé ká jọ́sìn. Enti ọ̀dẹ́dà lọ lẹ́tọ̀ pé ká máa jọ́sìn. Tọ́ba sì wo ọ̀tún tó wo tí tó wo kì tó wo lẹ̀. Wàá rí pé gbogbo nǹkan pátá yàtọ̀ sọ́nà ń ta àtẹ̀dá ni. Kò sì síbi ń ta àtẹ̀dá ti lè lẹ́tọ̀ sí pé ká máa jọ́sìn. Gbogbo tí wọ́n máa ń tì lẹ́yìn Ọlọ́run. Ohun tó lè mú un náà sọ pé bọ́yọ̀ lẹ́tọ̀ sí fún ọjọ́sìn fún náà ni kó sàfihàn kó fi hàn wá tó náà bá dá. من صغير أو كبير في السماوات أو في الأرض يلا كنا كيري أبي كنا تبي نينو أوان سما في نينو أوان فمتى ما استطاع أن يثبت لنا ذلك بالبرهان القاطع وبالحجج الساقعة صدق تبقى في هواك نوع يريد منادوكو àti àwọn àwíjàre tí ò lẹ́jà ń bá kàn nínú ajẹ́ pé a lè kó àwọn ẹni tí ń sìn òun náà wọ́n rí ń sìn fún òtítì náà ṣùgbọ́n gbà tó ti kó òrí nǹkan kan tó lè fi sẹ̀rí láti fi mú òdodo pé ntọ́ntọ́sìn fún wa lòdodo àjẹpẹ́ innaka kafir wa innaka la mushrik àjẹpẹ́ kèfèrí ni ọ́ ọ̀sẹ̀bọ̀sì ni ọ́ nítorí pé shahida Allahu annahu la ilaha ọlọ́run mi ẹlẹ́dàá wá jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti òdodo jọ́sìn fún àyàfó nìkan tó so walillahi al ọlọ́run jẹ́rìí fúnra rẹ̀ kíkẹ́ kò sí nǹkan kan kò sí ọba kan kò sí èèyàn kan kò sí ẹranko kan kò sí màláíkà kan kò sí àlejànú kan tó láti kòdodo joseph àyàfi allah rabbul alamin olóhùn bá wá jẹ́rìí báyìí wọ́n á sọ pé nù báwo láti fẹ́ gba èrè olóhùn bá nìkan ó yẹ kẹlẹ́rì kejì inú tún wá bíkọ́ sáà máa ń ṣe fanfa níwájú adájọ́ tó ní ká lọ mẹ́rìí wá káwọn máa ní ká lọ mẹ́lẹ́rìí wa ètò kéré nínú ẹlẹ́rìí èyí tá a gbà wọlé oní ẹlẹ́rìí méjì báwo lọ́nà ti wá jẹ́rìí lónìí kan láàrin ẹni tí kejì rẹ̀ báwo la ti fẹ́ gbẹ̀rí yẹn wọlé apá àti nígbà wọlé ta ló jẹ́rìí Allah fún dání Allah kò sí wá ní tó níwájú àwọn ibadullah kò sí ní tó níwájú àwọn ẹrú ọlọ́wọ́ bá wọn. nítorí pé kí ni wa kafa billahi shahida ọlọ́run ọba ti tó lẹ́lẹ́ ẹ gbàdá àwọn náà fi wá bá nípa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ nashhadu innaka la rasulullah bí ajẹ́rìí kó ti ṣe ọlọ́run ọba ni ó wallahu ya'lamu innaka la rasul ọlọ́run sì máa kó ti ṣe òun lòó ṣe wallahu yashhadu innal munafiqina lakadibun ṣùgbọ́n ọba jẹ́rìí pé tí wọ́n bá ní sani munafiki alùpùrọ̀ ni wọ́n báwo la ti tẹ̀mẹ́lẹ́ yẹn ṣẹ̀hídà ọ̀kúnrin abidali wọ́kàfà bíláhi ṣẹ̀hídà torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti dẹ́rì wípé òkúrọ̀ làwọn munafiki ẹ̀rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ti tó. ọlọ́run ọba ló dẹ́rì wípé kò sí ọba míì tó tọ́ láti kòtòdó jọ́sìn kò sí nǹkan míì tó tọ́ láti kòtòdó jọ́sìn àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kí لكن الله يشهد بما أنزل إليه أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا ọlọ́wọ́ bá jẹ́rìí tí òdodo ń tọ́sọ̀kalẹ̀ fún ọ àwọn mẹ̀lẹ́kà náà ti jẹ́rìí tí òdodo ń tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ọ وكفى بالله شهيدا ọlọ́wọ́ bá ti tú lẹ́lẹ́. tẹ́lẹ̀ ìbáyé wa láàrin ìgbé ọlọ́run jẹ́rìí fúnra rẹ̀ àti sọ pé èrè ọlọ́run sínú àyà yìí ọlọ́ni shahida Allahu annahu la ilaha illa hu ọlọ́run ọba jẹ́rìí kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti tòdodo jọ́sìn àyàfò hun sílẹ̀ yìí wá túmọ̀ sí pé huwa min asma'i Allahi tabaraka wa ta'ala ṣé huwa ń bẹ nínú orúkọ àbí ń bẹ huwa ò sí nínú kò sì sí nínú ìròyìn ọlọ ẹnìkan bá sọ fún wa pé ẹtútù ayà yẹn kà àtúnkà ṣahida Allahu annahu la ilaha illa hu ẹtúmọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ wípé kò sí ọba kan tó tọ́ láti gbòdodo jọ́sìn àyàfi òun báwo lẹ ti ṣe pé hùn òun wípé ajẹ́pẹ́ lọ́dọ̀ tòun hùwà nínú orúkọ ọlọ́wọ́n bá a sọ nítorí tẹ ẹ bá gbéde ẹ bá mọ̀ pé pronoun kì í ṣe noun orúkọ èyí tó ṣe pé ń tọ́ka tó lórúkọ kì í ṣe orúkọ olórúkọ ohun tí a fi ń tọ́ka sí olórúkọ kì í ṣe ẹni tó lórúkọ yẹn. tumani muhammadu nǹkan ani Muhammad ọ ẹsẹ sílé ìwé dẹni talo afi báàgì rẹ síbi òun náà ni nígbà tó sọ pé òun náà ni tó túmọ̀ sí pé Muhammadu tó a di òun sábà pé kò jù ọkà ń tọ́ka sí pé ẹ̀rí rí tó kọtẹ́ ti dárí tẹ́lẹ̀ talo ajá bẹ̀sẹ̀ wù yí òun náà ni. ta ló tún tẹ rẹ̀ sí bàtà yìí ta ni ọ̀bá tún dé tó túmọ̀ sí kò náà ni nínú ọkọ̀ Muhammadu náà ta ni ọ̀bá tún dé nínú ọkọ̀ ọmọdé àpè Muhammadu náà ni kẹ́lá ilé yẹn ń fi dọ́míìr dọ́míìr ó máa ń padà sí ọ̀dọ̀ olórúkọ ni kò wá túmọ̀ sí ipò olórúkọ olórúkọ ó sí orúkọ tó ti síwájú. Si kò wá túmọ̀ sí kó lè dínkù olórúkọ. àǹfààní tí mẹ́mí òun náà ní pé apá kan nínú àwọn mùsùlùmí àwọn tó ti gún wọn lágbóyún nípa òfin ọlọ́run nípa alukur'an àwọn karu àyà yìí wọ́n ní ajẹ́ pé hùwà nínú orúkọ ọlọ́run ọba ni. a ti ti mà ibi asma'ullahi wa àti àwọn ìròyìn ọlọ́run kìí ṣe ń dáàlì fọpọlọ lásán ọgbọ́dọ̀ jẹ́ kó wá látọ̀dọ̀ ọlọ́run àbọ̀ wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sì sínú alukur'an bẹ́ẹ̀ kò sínú sunna anábì sallallahu alayhi wa sallam pé nínú orúkọ ọlọ́run ọba ni huwa ṣùgbọ́n nínú orúkọ rẹ̀ ni Allah nínú orúkọ rẹ̀ ni arrahman nínú orúkọ rẹ̀ ni arrahim nínú orúkọ rẹ̀ ni assalam nínú orúkọ rẹ̀ ni almu'min nínú orúkọ rẹ̀ ni almuhaimin nínú orúkọ rẹ̀ ní Al-Aziz nínú orúkọ rẹ̀ ní At-Tayyib nínú orúkọ rẹ̀ ọ̀nà ní Al-Fattah nínú orúkọ rẹ̀ ní Al-Wahhab walillahi al-asma'ul husna fad'uhu biha tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní àwọn orúkọ tó rẹwà jù ọlọ́run ní àwọn orúkọ ayélujára ẹ̀ máa fi ṣe wò tí ọlọ́run ọba wa làwọn orúkọ tó rẹwà jù ọlọ́run ní àwọn orúkọ ayélujára ẹ̀ máa fi ṣe torí di eléyìí àyè gbà wá láti pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ Allah a pẹ̀lú orúkọ rẹ̀ rahman a lè pè pẹ̀lú orúkọ rẹ̀ As-Sami' a lè pè pẹ̀lú orúkọ rẹ̀ Al-Basir a pẹ̀lú orúkọ a pẹ̀lú orúkọ rẹ̀ ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wa nínú gbàgbọ́ àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní kò sí nínú tó ṣe déédé pẹ̀lú sunna nabi sallallahu alayhi wa sallam da'watu rabbina bil ismi al mufrad kama fi ọlọ́wọ́n bá pẹ̀lú orúkọ ẹ̀yọ̀ kan bí kama sọ ya allah ya allah ya allah ya allah ya allah kò sí nínú sunna àbí kama sọ pé ya salam ya salam ya salam ya salam. àbí kọ́ máa sọ pé yà á Latif yà á Latif yà á Latif yà á Latif yà á Hayyu yà á Qayyum yà á Alim al-Ghayb as-samawati wal-ard yà á Alim Ghayb as-samawati wal-ard. يا من هو على كل شيء قدير gbogbo àwọn eléyìí alẹ́kùnfẹ́ ọlọ́run ìròyìn ọlọ́run àwọn orúkọ ọlọ́run ṣùgbọ́n orúkọ ẹ̀yọ̀ kan wọn á jẹ la ńlá dáyà làfi ń pe ọlọ́run ilé ìtakùsùn náà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí á fún wa láǹfààní láti pàkíyèsí ẹni tí ń sàkíyèsí tí ń pe ọlọ́run ọba pẹ̀lú yóò máa sọ pé ike orúkọ kí sorúkọ sorúkọ ọba rárá orúkọ orúkọ rẹ̀ ní arrahim orúkọ rẹ̀ ní assalam orúkọ rẹ̀ ní almu'min àwọn olùmọ̀wá nípa tawhid wọ́n á sọ pé máa fi ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tọ́lọ̀ wọn bá fi pa wá látẹ̀yìn ó tún bùkátà kánímà nígbà àtúmọ̀ àwọn orúkọ wọ̀nyí tó fi orúkọ láà máa wí ní ibi tó ti tọrọ tọrọ àrísìkí wàá fi ọlọ́run ọba ìgbéyà ọ̀rọ̀ dákúrú tókìnì ìwọ ọlọ́run ọba ọlọ́rọ̀ ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọbẹ̀ tọrọ kọ́ lọ́run ọba sínú àtàwọn kọ́ lánàá kan yà á bẹ dá ọ̀pẹ̀tàlì ìwọ ọba tó wọn máa lánàá kẹrù lánàá kẹmí náà wọn fi kọ́ lọ́run ọba fún ọ lágbára yà á kọ̀wé kọ̀wé ni ìwọ ọlọ́run ọba lágbára fún mi lágbára eléyìí ìbẹ̀nu bá ti ti máa fi ọlọ́run ọba ẹlẹ́dàá ọ ọlọ́run ọba ló ń jẹ́rìí bí kò sí ọba míì tuntun láti dúdú jọ́sìn fún àbó nìkan wákàtí abilá ìṣẹ̀hìd ẹ̀rí ọlọ́run ọba ti tó àbí òtún tó tó eléyìí amú ẹ̀mà nígbà tẹ́lẹ̀ kí wọ́n sọ pé kò sóògì yẹn ló ń pè wọ́n wá fi ọlọ́run ọba kúra pé wallahi thumma billahi wa tallahi orí àdúlẹ̀ bí mo fi ọlọ́run ọba kúra mo tún fi ọlọ́run ọba kúra lẹ́ẹ̀kan sí mo tún fi kúra lẹ́ẹ̀kan sí ikú tàtẹ́ ìpínyà orí àdúlẹ̀ ẹnìkan sọ pé wọn lọ àdé àwọn mọlẹkà làwọn ń sìn àwọn sì jẹrìí ikúri òdodo làwọn wà wọn sọ pé wọn lọ àdé orí ìsìnàlẹ wa torí pé ọlọmọba wa ti jẹrìí bí kò sí ọba mi ìtọ́jú láti òdodo jẹ́sùn ẹ̀yà àpò nìkan ṣoṣo ẹnìkan sọ pé ọ̀kan nínú àwọn anábì ọlọ́run ńlọ ń sìn ọ̀kan nínú àwọn òjijì ọlọ́run tó lọ́wọ́ bá rántí sílẹ̀ ayé láti wá jíṣẹ́ rẹ̀ fún àwọn ẹni tó lọ́wọ́ bá rántí ìlànà ń sìn àtúkò wọ́n lọ́à orí ìsìnàlẹ́ wa nítorí pé ń ọ̀tàkùtọ̀nù ọba wa dẹ̀rì kíkọ́ lòdodo torí pé wakafa billahi shahida ẹ̀rí ọlọ́run bá ti tó. wal malaika bẹ́ẹ̀ àwọn mẹlẹ́kà náà jẹ́ àwọn mẹlẹ́kà náà jẹ́ wípé la ilaha illallah kò sí ọba kan tó tó láti lòdodo jọ́sẹ̀ àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. àbùkátẹ̀ rí àwọn mẹlẹ́kà kótó di kó àgbàgbọ́ pé ntọ́lọ̀ wọn bá wá wí òdodo ṣùgbọ́n làwọn bá ti bẹ́ẹ̀ olùkọ́ àmàlẹ́kà náà jẹ́rìí sí nítorí kó lè bá jẹ́ àlékún ìfinilọ́kàn balẹ̀ lẹ́yìn ìgbà tọ́ka ti balẹ̀ àlékún mú ní gbàgbọ́ lẹ́yìn ìgbà tá a ti gbàgbọ́ eléyìí ọjọ́ ìrí àmàlẹ́kà ẹ̀yìn sì mọ̀ pé àmàlẹ́kà ìdádùn mọ̀kọ́rọ́mù àwọn ẹrú aláfọ̀ọ́lẹ́ ni wọ́n la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe Ọlọ́run ọba nípa ntọ́lọ́run ọba fi pa wọn láṣẹ ntọ́lọ́run ọba bá ní fún wọn ṣe ẹni wọn á máa ṣe la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun àwọn màlàíkà kì í sọ kọ́lọ̀ ọba tó wí àti Ọlọ́run ọba làwọn màlàíkà máa fi ṣiṣẹ́ jẹ́sí màlàíkà náà bá ti jẹ́rìí sẹ́mà yìí pé àwọn ẹni tó ga jù nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá àwọn ẹ̀dá tó má nínú àwọn ẹ̀dá tí kì í bá wa gbélẹ̀ àwọn náà ti jẹ́rìí sí tọ́lọ̀ wọn máa wá sọ eléyìí yóò túbọ̀ mú kọ́kàn rí ọba rẹ̀ lẹ́yìn tó ti gbà rẹ̀ wọ́n ó lulẹ̀ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ àwọn náà jẹ́rìí àwọn olùmọ̀ dá ń sọ yìí àwọn náà ni àwọn olùmọ̀ nínú àwọn èèyàn àwọn olùmọ̀ nínú àwọn eléyìí tọ́ka sí bí àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ti ti ga ní kòtò ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa àwọn ni wọ́n ti kẹta nínú ẹ̀rí yìí báyìí ìmọ̀tá nǹkan bíi òun náà ni maqala Allah wa qala rasul ọlọ́nsọ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam náà wí ó ní ìmọ̀tá nǹkan níbi báyìí ìmọ̀ gbogbo òmà ló ní ọlá ìmọ̀ gbogbo òmà ló ní ìmọ̀ gbogbo òmà ẹni Islam kan lé kò sí ìmọ̀ kan tó ṣe fọwọ́ wà sẹ́yìn àyàfi ìmọ̀ tí wíwà rẹ̀ bá jẹ́ haram ìmọ̀ tí wíwà rẹ̀ jẹ́ haram òun náà ní mà nípa abéyàn ṣe ṣẹbọ sọlọ àbí mà nípa abéyàn ṣe gbiná nípa abéyàn ṣe máa hùwà àwọn tí máa sàkà béèyàn ṣe di babaláwo kéèyàn kọ́ nípa haram ní òfin ọlọ́wọ́ bá wà. ṣùgbọ́n tonti bí ma ti ṣe lọ́lá tó tonti bí gbogbo ma ti ṣe ní ìdùn ìmà àwọn olùmọ̀tọ́lọ̀ wọn bá tọ́ka sí wọ́n jẹ́ àwọn náà làwọn tó nípa tí sallallahu alayhi wa alihi wa sallam torí pé tí gbogbo ọmọ bá ga ìmọ̀ nípa òfin ọlọ́run bá ga tí gbogbo ọmọ lọ nítorí pé sharaf al-ilmi al-ilmu yashrufu bi sharaf al-ma'lum ìmọ̀ máa ń ga pẹ̀lú gíga tá a bá mọ̀ wa ma'lumun anna al-ilma billahi wal-ilmu bir-rasuli wal-ilmu bi ahkamillahi ashrafu al-ulumi ala al-itlaq kátìmọ̀ nípa tọ́lọ̀ kama nípa tí anabi sọlá àti kama nípa òfin ọlọ́run ọba ọlọ́gà jù nínú gbogbo ọmọ pẹ̀lẹ́ ìlú bíi aṣọ́rọ́pù lẹ́rọ̀lọ́mì pẹ̀lẹ́ ha adékè ká nímà nípa tọ́lọ̀ ká nímà nípa tí anabi sọlá àti sẹlẹ̀ ká nímà nípa òfin ọlọ́run ọba òun náà ní pàtàkì àjù. àwọn ọlọ́run ọba ń bá wíbi àwọn ni wọ́n jẹ́ tọ́lọ̀ ọba gbíga níbi báyìí torí pé ìdá màá tẹ̀sẹ̀ bò ilmin bi ilmin bi ilmin al-fiqh awùlẹ̀ àbẹ̀rẹ̀ zẹ́ẹ̀d tólùmọ̀ kan máa ń ṣe fáàrí pẹ̀lú máa rẹ̀ ìmà nípa òfin ọlọ́run òun gangan lọ́lẹ́tọ̀ sí ìgbéga òun lọ́lẹ́tọ̀ sí káwọn ẹni tó ní kí wọ́n ga nítorí pé wọ́kàn tó ìbí yàtọ̀ ìbò wà lẹ́ẹ̀kẹ́ mẹ́tẹ́ wọ́kàn tó mélòó mélòó nínú lọ́fíńdà ló máa ń rún òórùn tó dára ṣùgbọ́n tó rẹ̀ kìí lẹ́gbẹ̀ẹ́ òórùn tùràrí almisk tó jẹ́ ọba gbogbo lọ́fíńdà. bẹ́ẹ̀ sì ni mélòó mélòó nínú ẹyẹ ló lè fò tó náà lè fò dáadáa kọ́nà yẹ kó tú yẹ ká kó tú ká yẹ fò ṣùgbọ́n tó ṣe pé gbogbo bí wọ́n ṣe ń fò tó yẹ wọ́n tún máa tọ àtàlẹ́yìn. sọ eléyìí fi hàn yìí pé ìmọ̀ òfin ọlọ́run òun náà ló ga ju gbogbo ọmọ lọ gbogbo ẹni tó bá sì mọ̀ nípa rẹ̀ òun ló ga ju gbogbo ẹni tó ga lọ. àyà yìí ó ń tọ́ka sí àgbéga ètò ọlọ́run bá ti fún àwọn ẹni ní mà nítorí pé tó bá jẹ́ pé ẹnìkan nínú àwọn olùmọ̀ yóò bá ga kò sí ju igbe lẹ́yìn tó lọ́wọ́ bá dárúkọ ara rẹ̀ kó ń jẹ́ àwọn mẹ̀lẹ́kà náà jẹ́ ọwọ́ àfi àwọn olùmọ̀tì kẹta ilé gíga tó ṣe pé gíga kan ga tó àwọn olùmọ̀ ga púpọ̀ àwọn olùmọ̀ wọn gba wọn ga púpọ̀ lẹ́yìn náà lọfà ló ti dé pa àwọn náà gbìyànjú láti ta láti tiraka gbìyànjú láti wá ìmọ̀ òfin ọlọ gbogbo ti lè kéré mọ náà ká lóye òfin nítorí pé òye àti mayọ yóò sọ wá dẹni ìgbéga níwájú yóò sọ wá yóò fún aláǹfààní àti sílọ̀ bọ́lá ọba ti fẹ́ fẹ́ yóò sì mú àṣìnà ẹ̀sọ́ takùkọ náà wà ọ̀nà ọ̀pọ̀ síbẹ̀ fún nítorí bí màá ti ga sí lọ́nà tó sọ fún ẹ̀kọ́ Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n sọ fún yín kíkọ́ tọrọ àlékún ó ní wọ́n kò rọ́ọ̀pì zidni ilm sọ pé èrè olúwa ẹlẹ́dàá ti àlékún mà tó bá ti gbé nǹkan ibi kọ́ tọrọ àlékún nínú rẹ̀. ó túmọ̀ sí kówó ọ̀gá tó mọ̀ ọlá ọ̀gá tó mọ̀ ọmọ ọ̀gá tó mọ̀ ọjọ́ orí kẹ́mi ogun ọ̀gá tó yẹ eléyìí bíbọ̀ àṣírí ọ̀gá tó mọ̀ nítorí pé ìlú òun náà lọ́gà tó gbogbo ẹ wò bọ́lá wọn bá ti tẹ̀sí wọn sì kẹta nínú ẹ̀rí yìí báyìí. ó nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam pé inna al-ulama warathatul anbiya dájúdájú àwọn anábì ọlọ dájúdájú àwọn anábì ọlọ ẹni tó jogún wọn náà làwọn olùmọ̀ àwọn olùmọ̀ náà ló lè jogún àwọn anábì ọlọ. ó tún wá nínú hadith mi anábì sallallahu alaihi wa sallam wọn ni al-ulama'u umana'u Allahi ala khalq àwọn olùmọ̀ àwọn náà lẹni ìfọkàntà wọn lọ́wọ́ bá lórí àwọn ẹ̀dọ́ ọlọ eléyìí yóò wá mú wa pé kí gbogbo wa náà kájẹ ní tí wọn máa sojú kòkòrò láti wá àlékún mi báwo bá lè wá mọ kàtàgbára láti mú àwọn ọmọ wa máa wà nítorí pé tọmọ wa bá mọ ọmọ wa ga tọmọ wa bá ga gíga rẹ gíga tiwa náà táwọn arọmọdọmọ wa tó lọ bàbá wa yọ àwọn ẹni pàtàkì nínú ẹni pàtàkì nínú ó túmọ̀ sí fún àwọn bàbá ńlá wọn àwọn bàbá wọn náà wọn tẹ̀ ní pàtàkì ọlọ́wọ́n bá kó sí ní ìrọ̀rùn fún wa láti wá ìmọ̀ kó so ní ìrọ̀rùn fún wa láti fi ń ta àbámọ̀ nímọ̀ láti máa fi ṣiṣẹ́. ọlọ́ni ṣẹ̀hìn Allahu annahu la ilaha illa hu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa huwal azizul ètí ọlọ́mọba sọ nínú ayé ìtumọ̀ rẹ̀ ní wípé. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط حال من اسم الله عز وجل حال من الله عز وجل أي شهد الله أنه لا إله إلا هو وهو القائم بالقسط يعني في ọlọ́run bá jẹ́ وفي sí ọba mi tuntun مع tòdodo jọ́sìn fún àpò nìkan tuntun àwọn olùmọ̀ náà jẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run ọba wo òun náà lọ́ba tó ṣe é pé ó dúró dọ́gba ọjọ́ ọba tí màá ṣe déédéé ọlọ́run ọba yìí lọ́ba tí màá ṣe déédéé ọlọ́run ọba yìí kì í sọ̀ba alábòsí kì í sàbòsí fẹ́nìkan torí ẹnìkan kì í gba ẹnìkan fẹ́ lòun kì í sì gba ipò ẹnìkan kó gbé fẹ́ lòun nítorí tọ́sí kálukú lọ́lọ́run ọba owó tọ́sí lágbájá ọlọ́run ló kò sí sì tọ́sí dàmẹ́lá kó kó sì kó fi dá o àgbéga tó ti lágbájá ó ti lẹ́ni àgbéga àìga ó sì tọ́ títà mẹ́rin ó sì lẹ́ni tí ọ̀ ìlọsíwájú tó ti lágbájá ó sì lẹ́ni tó ní ìlọsíwájú àìní ìlọsíwájú tó títà mẹ́rin ó sì mú má ní ìlọsíwájú kò sí ìtọ́nà ọba ti ń bẹ̀ tó jábọ̀ sí ọlọ́run ọba dàpọ̀ káàánú wa tètè wa lágbègà má tètè wa ní ìfàsẹ́yìn ọlọ́run tètè wa ní ìmà má tètè wa láìmọ̀ ọlọ́run ọba tètè wa ní bíbọ̀ àtìrí má tètè wa lẹ́ni tí ọ̀tá gbogbo ìtọ́nà wọn bá ṣe nínú gbogbo ń tẹ̀rí láyé bí kò sí àbòsí nínú rẹ̀ àwọn ẹlòmíì lówó títí títí tí owó yìí pọ̀ tàbúà kọ́dà débi fi ẹlòmíì ọmọ ní tí ó fowó sí déédéé ọlọ́run ọba wa ó ti déédéé mẹ́ẹ̀ kò sàbòsí fún ó sì kò sí báwọn míì jà débi ìgbé wọ́n ti jẹun yó káyìn ní ìsìn kí sọ̀rọ̀ sùn méjì déédéé náà kò sí àbòsí nínú rẹ̀ nítorí kò sáì dá nínú sí ọlọ́run ọba wa sharru laysa ilay àyífa burúkú tí ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀. eléyìí yóò mú ni mà ike ọlọ́run ọba wa kọ́ qa'iman bil qist huwa al-qa'im bil qist oní àlọ́ba tó so ike ó máa ń ṣe ìṣedọ́gba ó máa ń ṣe ìṣedọ́gba kìí ṣe ọba alábòsí kìí fi gbàkànbọ̀ kan nínú rárá kìí ṣàbòsí fẹ́nìkan kìí sì gba ìtọ́ ẹnìkan kó gbé bẹ́ẹ̀ lòmìnira ọlọ́run bá kí pẹ̀tọ́ ẹnìkan nítorí kọ́ bá fẹ́ fẹ́ bọ̀ ẹ̀ lómi ọlọ́run bá ọ iná ń bẹ tó gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú àyà mi wípé wàlẹ̀ òdìnnú wà sílà wàlẹ̀ òdìnnú wà sílà so ìgbà tí wọ́n gbé fóònù sílà ó di ha àyè wàlẹ̀ òdìnnú wà sílà wàlẹ̀ òdìnnú àdínù lọ́ọ̀sì ṣùgbọ́n nígbà tí wọ́n gbé kúrò ní pépà nígbà tí wọ́n yọ alif ọ̀làm kúrò lára rẹ̀ ó di ha wọ́n lọ dínú wọ́ọ̀sì bẹ́ẹ̀ náà lọ́rọ́ ọlọ́run ọba wa tó sọ yìí pé شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط أي أنه لا إله إلا هو والملائكة وأولو العلم القائم أجصفة لاسم الله عز وجل شهد الله القائم بالقسط أنه لا إله إلا هو شهد الله القائم بالقسط أنه لا إله إلا هو bí ọlọ́run ọba olùṣèdọ́gba ó jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti tòdodo jọ́sìn fún akọ́nìkan ṣoṣo. tòṣùgbọ́n gbà tí wọ́n yọ tí ó mú kí alqa'imu bilqisti kọjá ìròyìn kúrò lára rẹ̀ ní àlìfọ́lá ó di hàl shahida Allah haalata kawnihi wa huwa kadhalika abadan wala yazal bí ọlọ́run ọba jẹ́rìí ọba tó ti pé láti láéláé títí dòní títí ayérayé ọba tó dúró dọ́gba ọba olùṣedéédé ni ó pé kò sí ọba kan tuntun láti joseph nìkan ṣoṣo. ǹjẹ́ tá a bá ti mọ̀ báyìí yẹn حال والحال هو الذي يصلح أن يكون جوابا في قولك كيف gbogbo ńtọ́tọ́ láti jẹ́ ìsì ọ̀rọ̀ ní ìgbà tó bá ṣe ìbéèrè pé báwo báwo lọ́lọ́run ọba wà ṣe ọlọ́run ọba wa lólùṣèdọ́gba ọlọ́run ọba wa lólùṣèdọ́gba. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم اللهم بأي لا إله إلا هو وسيا بقى تطلع تقول جوسف ما أكون مكسوسو العزيز الأكبر الحكيم ọlọ́gbọ́n àwọn olùmọ̀ọ́ nípa tafsir wọ́n nígbà tí ọlọ́run ọba tuntun la ilaha illa huwa wọn ní tó wà ń bẹ ni pé ìdánilì kan ni ìsẹnilójú kòkòrò ni ìpè sẹ́yìn tó kù náà ní wí bẹ́ẹ̀ sẹ́yìn tó kù náà ní wí bẹ́ẹ̀ ìpè la ilaha illa huwal azizul hakim gbogbo yẹn yìí náà sọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé qulu la ilaha illa huwal azizul hakim al-aziz alágbára lọ́lọ́mọba tiwa o alágbára ni o ó lágbára láti mú kí gbogbo èèyàn gbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n alihaki ọlọ́gbọ́n ni kò jẹ́ kí gbogbo èèyàn gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí tí gbogbo wọn bá gbàgbọ́ bẹ́ẹ̀ àbùsí ọba wọnú wíwọ náà ẹni tí ó wọ náà wọn máa rọpò kẹfẹ bọlẹẹmi lílàbí olùwà ẹlẹdàrẹ ti sàlábòsí fáwọn ẹrú ó ní agbára láti tú láti kálukú gbà pé kò sí ọba míì tuntun láti kò dodo fún àfọ̀nìkan ṣoṣo ó ní agbára láti sọ gbogbo ilé ìjọsìn míì di mẹ́sálásí ó ní agbára láti sọ gbogbo ọ̀sẹ̀bọ di mùsùlùmí ó ní agbára láti sọ gbogbo kèfèrí di múmìnì ṣùgbọ́n náà wọn bá wá ń kọ́ agbára rẹ̀ yẹn ọgbọ́n pẹ̀lú ẹ̀ lọ́gbọ́n tó dópin ọgbọ́n tó dópin pẹ̀lú ẹ̀ ìlọ́pàá ló fi jẹ́ pé kì ṣe gbogbo èèyàn lójú ọjẹ́ mùsùlùmí kì ṣe gbogbo èèyàn lójú ọjẹ́ múmìnì nítorí kó ti ṣe àdéhùn òdodo sì làdéhùn rẹ̀ láàmìlà ẹnna jahannama mi lẹ́lẹ́ jẹ́nẹ́tì wọn náàtì ẹ̀jùmáì máa kún iná máa sì kún àlùjẹ́nà pẹ̀lú àwọn èèyàn àti àlùjẹ́nù lápapọ̀ ẹ sì mọ̀ pé ẹni tí ó wọná yóò ṣiṣẹ́ ọmọ náà ni eléyìí lọ́ba ni ó fi wọná ẹni tí ó wà àlùjẹ́nà yóò ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà ni eléyìí lọ́ba tí ó fi wà àlùjẹ́nà gbàtà ti jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìsalábò iná lọ́ba ló fi jẹ́ pé kò ti torí góòlù lágbára láti sọ gbogbo èèyàn dolùgbàgbọ́ òdodo kó sì sọ wọn kó sọ gbogbo wọn dolùgbàgbọ́ òdodo nítorí tó bá sọ gbogbo wọn dúdú gbàgbọ́ òdodo gbogbo wọn pátá ni ọba wà lẹ́nà táwa lẹni tí ọ̀wọ́ náà kò sẹ́ni tí ọ̀wọ́ náà. sègbà tó ti gbàdé rẹ̀ ti síwájú kí wọ́n máa ná ọ̀wọ́ náà nítorí pọ́ lẹ́tọ̀ọ́ sí ọmọ àlùjẹ́nà wà àlùjẹ́nà nítorí àánú ọlọ́run bá wa eléyìí lọ́gbà ló fi jẹ́ pé ó fi àwọn kan lẹ̀ kẹfẹ́rí ó wọn dára wọn wà gbà fọlọ ó sànú àwọn kan àwọn ò rí kẹ torí ẹ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ fún àwa tá à ń pè yẹn lọ sídìí ẹ̀sìn ọlọ́run tá à ń pè yẹn lọ sídìí fún sin ọlọ́run ọba lónìí kan ṣoṣo tá à ń pè wọn lọ sídìí fún ọ̀pá ẹ̀bọ tì fún ọjà ní sí sin ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn fáwọn yìí fi tiwa ní ká jí sí ọlọ́run kì í ṣe tiwa ní ká tún láti ẹ̀ríkà ẹni tó bá gbọ́ oríire ló ṣe ẹni tó bá sì pọ̀ tí ó kò sẹ́nìkan eléyìí lọ́dà eléyìí ọ̀dà eléyìí lọ́nà eléyìí ní ìsìnà gbogbo ẹni tó bá gbọ́ tó gbà ó borí rẹ̀ ẹni tó sì gbọ́ tí ó gbà ó ní wàhálà bá tó ṣùgbọ́n káàpọ̀ wá yarí kó fa akíkọ́rí kó wá pàtàkì tó ti dá ó sì tún wọ́ bí alátóró bí tẹ̀ bá gbọ́ lẹ́rọ̀ tẹ̀ bá gbà lẹ́rọ̀ ẹ gbà lélẹ̀ tí ọ̀rọ̀ yẹn ọba gbà kùn ẹ̀ gbà kóńkó àwọn òbí là eléyìí ẹ̀yẹ́ ti ń

lọ sí di ibi káwa náà kájẹ́ ni tí ó máa wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti wá lọ́dọ̀ àwọn aṣíwájú wa pípé ọ̀kan nínú wọn dìde lóru ó ń ṣe tàájù ìrun àṣíkí lóru ìgbà tí wọ́n ń kírun yìí báyìí ọwọ́ kí àyà yìí ìgbà tó kí àyà yìí tó parí ìrun ó ní wàá náà ẹnì kí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó náà bọ̀ ó ní wàá náà èmi náà jẹ́rìí pé kò sí ọba mi tuntun láti lè lòdì jọ́sìn fún àbọ̀lá wa ana ashhadu an la ilaha illallah èmi náà jẹ́rìí pé kò sí ọba mi tuntun láti lè lòdì jọ́sìn fún àyàfi ọ̀nà torí délé àwa náà la òdi ọwọ́ wa kájà ní sójú ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn ayé tó wá tẹ̀lé ó ayé kọkàndínlógún nínú súra yìí kan ọlọ́ọ̀ni. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أنا أباوى قل إن الدين عند الله الإسلام dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ní islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ní islam ìjẹ́rìí tó síwájú òun náà ní pé kò sí ọba kan tuntun láti òdodo joseph àyàfi Allah Ọlọ́run jẹ́rìí bẹ́ẹ̀ àwọn mẹlẹ́kà jẹ́rìí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ náà jẹ́rìí bẹ́ẹ̀ ìwọ sì ti mà ipò ò lè di mùsùlùmí illa bi shahadatayn àyàfi pẹ̀lú ìjẹ́rìí méjèèjì kọ́ jẹ́rìí kó náà wà nìkan la tó sìn kò sì jẹ́rìí kó náà bí wa Muhammad sallallahu alayhi ẹ̀rù Ọlọ́run ọba ni. àti kó o lè sí lọ láì jẹ́ pọ̀ ń tọ́ ojú ọ̀nà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi ǹjẹ́ tí a bá ti mà báyìí lẹ́yìn eléyìí ọlọ́run ọba ti fi hàn wá kí ni téèyàn wí téèyàn fi di mùsùlùmí náà rí ọlọ́run ọba tún máa ń kàn a ní jáyé má ẹ̀sìn bá fi ń ráwọn ètò ti ṣe pé kò pé méjì òun náà ni torí di eléyìí ìnà sí ìnà wà sí òun náà ni yìí òun náà salam tóbi dórí tóbi dórí ibrahima tóbi dórí musa tóbi dórí tóbi wá dórí anabi wa muhammed aleyhi musalatu wa salam ike àti ọlọlọ kó mọ báwọn anabi ọlọ islam yìí oná ẹlẹsìn gbogbo wọn oná ẹlẹsìn èyí tí ọlọ́wọ́n bá wa èyí tó ṣe pé tó fi ránṣẹ́ tó fi ránṣẹ́ sílẹ̀ ayé ẹ̀sìn yóò yí padà alayhi wa alayhi wa sallam islam yìí gbogbo èèyàn náà ni ọmọ akóhun náà ń ṣe islam mùsùlùmí lòun oníkálukú wa iná ni ọmọ akóra rẹ ní mùsùlùmí nínú identity card tó máa ní kó mẹ́ńṣẹ̀ rẹ wà ní islam bẹ́ẹ̀ ni kò sì ní jẹ́ ní tọ́kọ́ lẹ́nu ẹnìkan máa fi ọ́ léèrè ìgbésìn wo ló ń ṣe ọ̀sọ̀ pé wà ana minal muslimin ọ̀kan lèmi jẹ́ nínú àwọn mùsùlùmí alhamdulilayi alhamdulilayi ala ni'matil islam adúpẹ́ adúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tẹ̀sí islam tó lọ́wọ́ bá ti fún wa tẹ̀sí islam yìí báyìí ìlànà ìmàsí ni èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ kí èèyàn sì jẹ́ni tí ń tẹ̀lé lánàá rẹ̀ ìmọ̀ nípa rẹ̀ ìtẹ̀lé lánàá rẹ̀ ìní ó túmọ̀ sí pé èèyàn jẹ́ mùsùlùmí nítorí pé téèyàn bá jẹ́ mùsùlùmí lórúkọ lásán ìsìláàmù rú eléyìí kìí ṣe ìsìláàmù ìsìláàmù kíkí bóyá á fi gbà kan sí á sì fi gbà kan pàṣẹ èsì islam ni wọn ń pèlè yẹn islam á ti lọ lákòókò kan á ti pọ̀ láti sìn lákòókò mi èsì islam sọlọ fi rán nàbẹ muhammed sallallahu alayhi wa sallam islam tí màá jẹ́ ń mùsùlùmí èsì islam bẹ́ẹ̀ islam ramadan àdé kí lè islam èsì islam ẹ̀ẹ́dì. ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe kébí rọmọgán àti ti ṣe tán ó di padà ní kíá lẹ́yìn ìjọ ọdún ló tún di kèfèrí a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀rí ẹlòmíì lẹ́nu àná òru àná náà ló tún gba padà yóò tún máa ṣe títí tó ti tán ó tún bẹ̀rẹ̀ kọ́dà tí bá ti bẹ̀rẹ̀ kò tún ní dá la ya'buduna Allah illa fi Ramadan àwọn ẹni bú ni àwọn adáni àwọn ẹni tí kìí sin lọ àbí nínú oṣù Ramadan islam tiwa òhun náà ni al-istislamu lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-khulus min ash-shirk wa ahlihi kí ló ń pè ní islam òun náà ni ká sọ pàtàkì sílẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú títẹ lọ́kàn nínú ìjọsìn gbogbo ẹni tó bá sọ pé àtọ̀sẹ̀ sílẹ̀ fọlọ́ tó sọ rẹ̀ dà ìkọlọ́ wọn bá nìkan ni mò ń sìn kí n sìn nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ́ àkọ́kọ́ gbèsè rẹ̀ kí máa sọ yẹn di mùsùlùmí. àmọ́ mò ń sìn ọlọ́run ọba mo tún pe nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ́ kì í Islam nìyẹn o mò ń pe ọlọ́run ọba mo tún pe nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ́ kì í ṣe Islam nìyẹn mo ń forí balẹ̀ fọlọ́ mo tún forí balẹ̀ fún nǹkan mí kì Islam nìyẹn ìwọ náà pẹ̀lú wọn ẹjọ́ ń sin òòṣà kan ìṣe islam nìyẹn bóyá òòṣà kókó bóyá wọ́n ti pè ọ̀tún òṣogbo àbókè ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwa ara làájì kára làájà ń bẹ̀ kárí muhammadu kárí ahamadu kárí zayidu kárí amuru kárí fatimatu kárí zainabu kárí maimunatu níbi tí wọ́n ti sẹ́bọ̀ a'udhu billahi minash shirki wa àbọ̀dọ̀ rí wọn bẹ̀ nítorí pé wọ́n ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìsìlámù ọ̀tọ̀ ìṣèkèfèrí ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jọ rìn ẹ̀yin náà ti ti mà kò sí bá ti lè gbé mọ́tò lórí ojú ọ̀nà rélùwé tí mọ́tò yìí ń rìn bí rélùwé ni mo ti ti lè gbé ojú ọ̀nà mọ́tò torí de eléyìí táǹpé ní tawhid òun náà ni alẹ́sìsílámù lillahi ta'ala táǹpé ní islam alẹ́sìsílámù lillahi ta'ala bi tawhid kátó pátó tẹ̀sílẹ̀ fún nípa títẹ̀ láti ẹ̀ tọba lọpọ náà wọn bá gbọ́ oṣù islam ọlọ́wọ́n bá kọ́ láti ọ̀tẹ̀ láti ẹ̀rẹ̀ ó ní kó kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ déèkì lẹ́ẹ̀márùn lójúmọ́ irun àtúbà lásán lọ́ọ́ máa gé lérò pé tọba ti kásùbà òsì musa lọ́jọ́ yẹn. káwọn mùsùlùmí ọkọ mú mi yókù kò sí tí wọ́n fi ṣe àmọ́ ẹ̀yin lè mọ́mù ẹ̀yin ìjàmọ́ mẹ́tíláṣí ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹ̀mà rí mi lásùbà irun yókù kọ́ ẹ̀ ní rí mi torí pé màá bízì tọba gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ọgbọ́dọ̀ jẹ́ ní títí pé ń sin ọlọ́wọ́ bá ń tẹ̀ láti ọlọ́wọ́ bá. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn mùsùlùmí tó ti pé ń gbàwé Ramadan walakinahu la yusalli lillahi salatan. ń gbàwé ìwọ́n ti jẹun ọwọ́ káfí kẹfẹ́rí lásán ní ti ń tanra rẹ̀ jẹ ń fi bí para rẹ̀. ó sì mẹ́nu àwọn mùsùlùmí man razaqahu Allahu azza wa jalla malan walakinahu ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí ẹni tó ti kó ti lówó ti pẹ́ tó fi lè lọ sí hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ sí hajj ó ń wò ó pé wàhálà bẹ́ẹ̀ fẹ́ẹ̀mọ̀ pé njọ́ wá nínú agar oníkẹ́tù bá lówó láti fi sí hajj ṣùgbọ́n tó kọ̀ láti lọ sí hajj kò sí tọ́sẹ̀ kù fún ọ ju kíkọ́ ọ̀sẹ̀ta nínú kó kú Yahudi àbí kó kú Nasara lọ nínú kó kú láwọn ẹni tó jẹ́ pé jọ́ sátidé làwọn máa pàtẹ́wọ́ ọwọ́ alówó láti lọ sí hajj oní ọ̀fẹ́ jàládì àríbidé sí kakọ́kọ́ kọ́lé náà ó sera rẹ̀ nìyẹn tọ́ba bá bẹ̀ kú فليس لك إلا أن تختار أن تموت يهوديا أو نصرانيا kọsẹta kó kún yahudi àbí kó kún nasara ọlọtẹ mùsùlùmí ọkọ Ọlọ́run ọba gbọ Ọlọ́run ọba ní kọ ọmọ kòrò àwọn èèyàn láti ṣe dáadáa kọ ọmọ kọ fún wọn láti ṣe bàjẹ́ Ọlọ́run sáfù sọnù ni torí wọn sọ lẹ́nu pé kò sì burúkọ Ọlọ́run sọ lẹ́sẹ̀ wọ́n bẹ̀rù kí wọ́n má sọ lẹ́nu kọ́lọ̀ ń fi sọ lẹ́sẹ̀ ìwé lọ́dà àti káwọn èèyàn sọ lẹ́nu kò burú tó tí wọ́n bá ti dáadáa wọn ò gbọ́ tó bá tún sáì dáa wọn ò gbọ́ kúkú sí dáadáa wọn ò gbọ́. torí di eléyìí báyìí tó o bá jẹ́ mùsùlùmí ọmọ tẹ láti ọlọ́run bá wa ọlọ́run bá ní kò sí dáadáa sí alábàágbé rẹ̀ ọ̀daràn burúkú ni ọ alábàágbé gbogbo wọn ló ti sú wọn bẹ lọ́ọ̀kọ́ kó ọlọ́run bá ní kó ṣe dáadáa sáwọn òbí rẹ àwọn òbí ríre lọ́wọ́ rẹ nítorí pé láti ìjọ tí àwọn òbí ti mọ̀ ọ́ wọn ò gbọ́ dáadáa lọ́dọ̀ rẹ rí lọ́rọ̀ wọn ò sì rí dáadáa rí látọwọ́ rẹ wọn ò rí dáadáa rí nínú ìṣesí rẹ àwọn òbí àwọn náà ń bẹ lọ́run bí kápò òkú òkú òkú káwọn òbí ẹ̀sìn mi àwọn òbí láti mi náà ṣe fún àwọn òbí. òsìlọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ sibaa nabi sallallahu alayhi wa sallam wani alimusulmi akul muslim musulmi ọmọ ya musulmi ni dáadáa wolo sisi musulmi ọmọ ya rẹ ìwọ sì musulmi ni ọ tó síbí náà wọn bá sọ fún wa wípé wala tashtaru bi ayati llahi thamanan qalila ẹ̀mí ti jẹ́ ni tí wọ́n máa ta àwọn ayé ọlọ́run ọba lówó pọ́ọ́kú ẹ̀rí pọ́pọ̀lọpọ̀ ti ń ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́ọ́kú ẹ̀bùn wa lówó àníkà ayà níbi tí ọba yín wí ọ̀pọ̀lọpọ̀ àfa ló ń wí bẹ́ẹ̀. اشتروا بالمال مجدا واشتروا بالمال سترا ẹgbowó yín ra bíbọ àtìrí ààbò yín láti rí àní sọbí èlò owó kan tí ó yọ kò sí iye dán lè fún ọ tó lè yọ tọ́wọ́ tó mọ̀ sí pé wọ́n lọ́ọ́ tẹ̀sítọ́ rúbi ayé ti lẹ́ fi tẹ̀mẹ́nà kọ́lí la ẹ má máa ta àwọn ayọ̀ ọlọ́run ọba lówó pọ́ọ́kú tó túmọ̀ sí pé àlè ta lọ́wọ́n ni èlò la tàdé ìfowó pọ́ọ́kú torí yẹ kí ètò ọba ta ọ̀rọ̀ ọlọ́run ọba wa yọ tà ó sì lọ́nkà eléyìí túmọ̀ sí pé kò sí ètò ọgbà nípa rẹ̀ tí ọ̀tọ̀ ìwọ ti lọ jẹ́ mùsùlùmí ọ̀n tẹ̀lé tọ́lọ́n àfáà náà ló ti pera rẹ wà tẹ́sítẹ́rì bí ayé àtìlẹ́ ìdámẹ́nà kọ́lì ìlà. ọ̀n ta ọ̀rọ̀ ọlọ́run ọba lówó pọ́ọ́kú kò sí iye tó ọ̀tá tí òjò wó pọ́ọ́kú. eléyìí túmọ̀ sí pé àìdúró déédéé yẹn ó túmọ̀ sí pọ̀ tẹ̀lé tọ́lọ́n náà ó ti ń pera rẹ mùsùlùmí. ń pera rẹ mùsùlùmí pọ̀lọpọ̀ ló ti kó gbé ẹ̀gbin sí hòhò rẹ̀ nígbà tí ó kírun tó lóun àtàlìjà ló tọ́jú ní collaboration wọ́n ní tí ọba kírun kò gbọdọ̀ dáàbà tọ́ba yàtọ̀ kò gbọdọ̀ máa dáàbà tọ́ba tọ̀ kò gbọdọ̀ dáàbà a'udhu billahi minash shaitanir rajim mùsùlùmí ló sì pé ra rẹ̀ tọ́wọ́ á dáa bẹ́ẹ̀ kó dáa bẹ́ẹ̀ kí ẹ má jẹ́ mùsùlùmí kó mùsùlùmí lódodo wọ́n lè ṣèyá wọlùkúlùkù mi ní ṣẹ́rìkì wa àlẹ́ kóòtù ajẹ́nijọ́ mọ̀ pàmẹ́tẹ̀ kúrò nínú ṣẹbọ sọlọ àtàwọn ọ̀ṣẹbọ nǹkan kan gbọdọ̀ pọ̀ pọ̀ pẹ̀lú nǹkan kan gbọdọ̀ dáwọ́ àtàwọn ọ̀ṣẹbọ pọ̀ tẹlifun bá ń gbé egun kọ́ máa dé egun tiẹ̀ ntòpé ní ṣe kó lè bá wọn náà tólóró bá ń sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ ntí pé ó fi hàn ní ṣe kó lè bá jìyà. sẹ́ni tí ń kọrin ìgbà fésù tí máa ń kọrin ìgbà fésù nítorí pé ó fún mi ṣe wọ mùsùlùmí ọ̀gọ́dọ̀ máa kó pa mẹ́ torí pé mùsùlùmí ni ọ. kìsì kíkà ti kọ́ igba fesu nitori oke o fun mi se wo musulumi ogolo maa ko pa me tori pe musulumi ni o isi pé ana muslim ẹ̀nà sí ìnáyìn tọ́lá islam mùsùlùmí lè ní ọlọ́sọ̀ pé ẹ̀sìn lọ́dọ̀ òní islam walakin nana ìdá fattashnaaka wajadnaaka wal islamu wajadnaaka la tàbá wò ó wò tá yọ ó wò àríkí kò sí ń dọ́kọ̀ ọ̀pọ̀ pẹ̀lú islam tórọ́tọ̀ ní islam ọ̀tọ̀ ní tòsí kẹsìrì islam tó lọ́wọ́ bá ń fẹ́ ká dé nù islam tó ṣe kó àgbọ̀ yìí islam tó ṣe kó àmàṣe inna dina inda Allah al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ń yẹ islam nínú àyà mi ọlọ́ni wọn máa ń yẹ bó takò ìrọ̀lẹ́ islam dinan gbogbo ẹni tó bá gbé ẹ̀sìn mi lọ pàdé ọlọ́wọ́ bá lọ́la al-qiyam tọ́yàtọ̀ sẹ́sì islam ọlọ́run bá kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yọ wá jọ kan nínú àwọn tó sófo tó bá di lọ́la òkèèyà ọlọ́dàkùn náà já sófo. ṣùgbọ́n sí gbogbo ẹni tó bá lòun sí islam náà ni òní sófo ìsì gbogbo ẹni tó bá lòun sí islam ni òní sófo. gẹ́gẹ́ bí la ilaha illallah bí la ilaha illallah ó tẹ̀wọ̀n ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ ó sì tẹ̀wọ̀n ọjà gbogbo ó sì tẹ̀ wọ́n kọjá gbogbo ẹni tí ń gbó kéèpẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń wí la ilaha illallah ni ó fu yẹ lórí oṣù wọn torí ọ̀tọ̀ ni tí la ilaha illallah ń tọ́ka sí ọ̀tọ̀ ni tó ń ṣe bẹ́ẹ̀ náà ni jama ìṣe gbogbo ẹni tó bá lọ sí Islam ìní ó ṣe é pé kò ní sófo tó bá di lọ́la àgbéyà ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ lásán ní fi ṣe Islam kò ní sórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe pé periodical Islam ló ṣe from time to time kò lè ṣoríire ọ̀pọ̀lọpọ̀ sì wà tó ṣe pé islam munafiki ní ṣe amanu bi afwahihim walam tu'min qulubuhum ìmánì wọn ẹnu lọ́mọ kò sí ìmánì nínú ọkàn munafiki kò síbi tí ó gbé wọn dé àfi kí wọn máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà innal munafiqina fi darkil asfali minan nar àwọn munafiki ọlọ́ọ̀ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn máa bẹ tó bá dúró lálùkù yá ọlọ́ọ̀ dàkúnmọ́ torí délé iná dínà ìdá allah ilẹ̀ islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba náà lẹ̀sìn islam sílẹ̀ wá túmọ̀ sí pé ká wá kọ́ wọ́n bá wá kọ́ kí wọ́n yà kọ́dà wá dé ká wá lẹ́ máa ro gidi yàrá wa iná dínà ìdá allah ilẹ̀ islam rárá o kò sínú lànà bí ẹ bá ní kọ́ kí ká máa wá wò pé iná dínà ìdá allah ilẹ̀ islam kọ́ máa wá wò ń bá lọ pé kí practice it.

inna ad-dina 'inda Allahi al-islam islam lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n àwa mùsùlùmí ẹjẹ́ ká yẹ islam táwa ṣe wò àwa mùsùlùmí láti máa bí tá a bára wa ń bì ẹjẹ́ á yẹ islam táwa ṣe wò sí islam tó lọ ń tọ́ka sí gangan náà ní islam táwa ṣe àbí islam mi islam táwa jà sí tara ṣé ní islam tó lọ ń sọ ń bẹ̀ kì í ṣe islam tó lọ ń sọ ń bẹ̀ yẹn islam yìí gbé àní ah, ràn àbá kan kó bá ní sọ̀rọ̀ ọlọ́run